إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبوى محمد صلى الله عليه وسلم inṣáàlá a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú al-aqidatul wasatiyya títí al-imam ibn taymiyyah al-hawani ad-dimashqi alayhi rahmatullah láwa lára àwọn ìròyìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi òmìnira rẹ̀ òun náà ni tí a ń pè ní ìròyìn al-istiwa ìròyìn al-istiwa kí ni túnmọ̀ eléyìí ní èdè Lárúbáwá gbólóhùn yìí a máa rẹ̀ láti ara àwọn nǹkan tí wọ́n bá so mọ́ bóyá lápèjúwe tọ́bá ní ìfáwà ìtumá rẹ̀ o ni pé kí nǹkan dúó dáadáa kó dúó dáadáa sọ̀wọ́n alògbólóhun ìfáwà fún bí ọmọ tí ó ń dàgbà díẹ̀díẹ̀ tó bá di pé òun náà ti dọkùnrin lárọ́wá ní ìfáwà bákanáà istawa ila shay yani qasada fiyan gbèrò nǹkan wọn ló gbólóhùn istawa ilayhi yani qasada ó gbèrò rẹ̀ bákanáà tán bá ní istawa ala shay'in istawa ala shay'in ní èdè lárúbáwá ó lè túmọ̀ sí ala kí nǹkan ga kó máa bẹ lókè nǹkan lápẹjúwe bí àwọn kẹta gbé sí orí tébù yìí bó ṣe ń bẹ lórí tébù wọ́n ní istawal microphone ala almaida lápẹjúwe àbí alalmaktab lápẹjúwe that is ó ń bẹ lórí rẹ̀ so gbólóhùn istawa ala shay yani ala alayhi torí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà tí ó ń sọ fún wa nípa anábi Nuh alayhi salatu wassalam nínú al-Qur'anul Karim tọ́lọ́wọ́ bá ti lo gbólóhùn ọlọ́wọ́ bá ní fa idha stawaita ma'aka ala ọlọ́ni tí rẹ̀ Nuh alayhi salatu wassalam tó bá ń bẹ lórí ọkọ̀ ojú omi ìwọ àti àwọn tán bẹ pẹ̀lú rẹ̀ faqul alhamdulillahi alladhi najjana minal qawmi zalimin sọ wípé ọpẹ́ fún olúwa ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó ṣe kó náà ló ayọ́ kúrò lọ́dọ̀ àwọn alábòsí so gbólóhùn istawa ọlọ́run ọba ló bí báyìí láti túmọ̀ sí pé àálá kó máa bẹ lórí nǹkan bákanáà ó lè túmọ̀ sí kọ́ àádá kó jókòó lórí rẹ̀ torí pípa bá wo inú ọkọ̀ ojú omi yìí anábìnú alayhi salatu wassalam àti àwọn tó ṣe wípé wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n jókòó lórí ọkọ̀ ojú omi so wọ́n jókòó ní orí ẹ̀ àti ṣùgbọ́n jòkó nú ẹ̀ so gbólóhùn istawa ọlọ́run ọba ló bíbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ara fi àlá bákanáà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ onílì tastawu ala zuhurihi thumma tadhkuru ni'mata rabbikum idha stawaytum alayhi ọlọ́run subhanahu wa ta'ala ní nítorí kí ẹlẹ́ṣẹ́kí ni kẹlì máa bẹ́ẹ̀ lórí kíni lórí àwọn nǹkan ọgbọ̀n wọ̀nyí kẹwa rántí orúkọ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nígbàtí ẹba ti ń bẹ lórí rẹ̀ so gbólóhùn istawa Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tún lò ní ayẹyẹ láti túmọ̀ sí pé kéèyàn máa bẹ lókè nǹkan àbí kéèyàn jókòó lórí nǹkan torí ẹ̀ wọ́n á ní gbólóhùn istawa ala shay'in yàní àlá aléyí bákanáà wọ́n ní sọ́ìdà aléyí irtafa aléyí wọ́n lò bákanáà wọ́n lè ní istaqarra aléyí àbí qa'ada aléyí eléyìn àwọn ẹni ṣíwájú nínú èdè lárúbáwá ma lò náà tí ló fàtà fún ṣàlàyé léyìí o láti mọ ìpìlẹ̀ gbólóhùn ìstáwà tán bá lò ó pẹ̀lú pátíkù kan tán bá lò ó pẹ̀lú pátíkù kí ló lè túmọ̀ sí so eléyìí òun ni ìtafẹ́ achieve bíbáyìí náà tàbá wá lọ sínú alkùránù karim ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wa ló gbólóhùn yìí ó lò ó fúnra rẹ̀ gẹ́gẹ́ bí sheikh islam ibn taymiyyah alayhi rahmatullah bí wọ́n ṣe mú wá wọ́n ni wà qawluhu arrahmanu ala al-arshi istawa arrahman ala al-arshi جوكي ọlọ́run ọba ọba àjọ ayé that is ó ń bẹ ní òkè aláràṣí ó ń bẹ ní òkè so يعني على ala al وارتفع عليه وصعد على الأرش أو صعد بكنا gẹ́gẹ́ bí àwọn ẹni ṣíwájú mi ṣe sọ wọ́n ní istaqarra ala al-arsh istaqarra ala al-arsh ìtumọ̀ mẹ́rin tó ṣe pé mẹ́ta ń bẹ ó súnmọ́ra wọn dáadáa kan ní àlá sa'ida àti irtafa èyí tó fẹ́ yàtọ̀ díẹ̀ ní tó ṣe pé ó ní nínú istaqarra wa so yẹ túmọ̀ sí pé ó jókòó lórí nǹkan yẹn ṣùgbọ́n àwọn mẹ́ta tó kù ní ìkálẹ̀ máa bẹ lórí nǹkan báyìí ní mo ṣe gbé ọwọ́ sókè lórí tébù yìí sí wọ́n á ní ìstáwà àlejì náà ni wọ́n á sì sọ tó ń bó jẹ́ pé kí ni ọwọ́ mi ò kan tébù yẹn ṣùgbọ́n wọ́n á ní ìstáwà àlejì tó bá dẹ̀ kan náà wọ́n á ní ìstáwà àlejì sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ni arrahmanu ala al-arshi subhanahu wa ta'ala ó ń bẹ lórí al'arashi kí la ń pè ní al'arsh wọ́n ní al'arsh ní èdè larbawa sarirul maliki òun náà ni kìíní bẹ́ẹ̀dì ọba yàtí títí tó bá máa ń jókòó láti lè fi ṣọlá a rí pé yóò ní àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ jù pé orí rẹ̀ ni àwọn lọ́balọ́ba máa wà tí wọ́n fi yàtọ̀ sí àwọn tí wọ́n kìí ṣọba tí wọ́n bẹ ń sálẹ̀ so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní al'arṣi al'arṣi tí a ń pè ní throne ọlọ́wọ́ba ní so bẹ́ẹ̀ ni al'arṣi a nǹkan tó ń bẹ ní òkè sánmà keje ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wá ń bẹ lórí al'arṣi ó ń bẹ lórí al'arṣi so bó ṣe bẹnu al-Qur'an ṣùgbọ́n wọn oníbídíà nínú àwọn tó ṣe wípé ṣàìtánù fi ọpọlọ wọn ṣeré àwọn wo wípé kò bá láàká ìmú ká sọ pé ọlọ́wọ́ bá ń bẹ lórí àlàáràṣì ọlọ́wọ́ bẹ lórí àlàáràṣì wọ́n ní ta bá sọ bẹ́ ó túmọ̀ sí pé ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ó ti gbé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni kò dẹ̀ yẹ kí ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba kan kó gbé Allah subhanahu wa ta'ala ó túnmọ̀ sí pé ọlọ́run wa subhanahu wa ta'ala ti di mahdud nǹkan tó ní àlà fawqa mahdud tó ń bẹ lórí nǹkan tó ní àlà so kò bá láàká ìmú àwọn ni tó bá láàká ìmú láti tú áyà yẹn òun ni ká sọ wípé arrahman alal'arshi saula nítorí tá fi sọ wípé arrahmanu alal'arshi ala àbí fa'ala wọ́n ní ká kún sọ yí pé ìfààlá kàtù ní pé kí ni ìfàúlà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá take control al'arashi àwọn àfáàní ìbítẹ́ lọ iná ó túnmọ̀ sí pé ohun àtèyàn kan náà jọ ń du nǹkan ẹ̀yẹn tẹ́lẹ̀ kó tó ní wá take control eléyìí tẹ́ tú yìí sí àkọ́kọ́ ni pé kò sẹ́ni tó túrú ẹ̀ síwájú yìí àwọn sahaba rẹ̀ wọ́n mọ́rú ìtúkùtù tẹ́yìn túì wọ́n tún fún àwọn ọmọkéwú wọn ànábí ò tún bẹ́ẹ̀ fún wọn àwọn náà tún fún àwọn ọmọkéwú wọn àwọn ọmọkéwú wọn náà tún fún àwọn ọmọkéwú títí wọn bólẹ̀ yìí ti rí pẹ́kẹ́ tú istawa ala shay'in ní istawla alayhi kò sínú èdè lárúbáwá bólẹ̀ ti rírù nǹkan bẹ́ẹ̀ ìkánu ó ní ẹ̀rí wà ní èdè lárúbáwà ó ní ṣùgbí èèyàn kan sọ wípé kọ̀dìsáwà bishrun ala al-iraqi min ghairi ike bishrun bin marwan ìkalára àwọn ọma ọba ike ó ti tẹ́kì kọ̀ntró iraqi ìsáwà bishrun ala al so ó ní so ọmọ ń lò ike a ah, ìtumọ̀ rẹ̀ ó lè túmọ̀ ìstáọ́lá so àwọn àfáà súnnà wọ́n ní eléyìí tó sọ ìsọkúsọ ni àkọ́kọ́ ni pé ẹni tó kọ orin yẹn tàlẹ́ni yẹn ẹni tí a mọ̀ irú èèyàn tó jẹ́ ni then tọba sọ yí pé ìstáwà visual iraq tẹ́ẹ̀tù ní ìstáọ́lá so kó ní túmọ̀ rẹ̀ yìí so ká padà tí bí wípé ọlọ́mọba subhanahu wa ta'ala arrahmanu ala al-arshi istawa ọlọ́mọba subhanahu wa ta'ala ó tẹ́kì kọ̀ntúwà lára ṣí so ó túnmọ̀ sí wípé òun àti ẹ̀kájọ́ dùn tẹ́lẹ̀ náà ni so tàbá ní kí a lọ bí ó ṣe ń tu bó ti ẹ̀jẹ́ wípé orin tẹ́ ń kọ yìí kò sí bẹ́sìsì fún nínú usage àwọn lárúbáwá ni so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala oróyìn rẹ̀ pẹ̀lú al-istiwa ala al-arsh àwa náà máa ròyìn rẹ̀ bẹ́ẹ̀ kí a dẹ̀ tu ní pé ọlọ́wọ́ba ń bẹ lókè al so kò ní ìdíká dára wa láàmú gẹ́gẹ́ bí ta sọ níbi àwọn òròyìn ọlọ́wọ́ba tó lọ ṣíṣẹ́ kùsáìbù tẹ́ ní a sọ wípé ìgbọ́rọ̀ rẹ̀ ìrìnà rẹ̀ ìnímọ̀ rẹ̀ ó yàtọ̀ sí ti tiwa ṣùgbọ́n a máa establish pé ọlọ́mọ ọba ń gbọ́rọ̀ òun rìnà ni ọba tó nímọ̀ ni a ní sọ pé ìròyìn ni kálọ́lọ́mọ a ọlọ́mọ ọba ń di ẹni tó ṣe dédé àbúdọ́gba pẹ̀lú àwọn ẹrù rẹ̀ so a sọ wípé lẹ́ìsàkà mithlihi shay'un kò sí ta lè fi wí ọlọ́mọba subhanahu wa ta'ala wa huwa as-sami'u al-basir bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tí ó ń gbọ́rọ̀ ni ó dẹ̀ rí na ìtumọ̀ rẹ̀ ní pé laysa as-sam'u kas-sam'i wa laysa al-basaru ìgbọ́rọ̀ ọlọ́mọba ó yàtọ̀ sí ìgbọ́rọ̀ ẹ̀dọ̀ ọlọ́run ọba ìrìnà ọlọ́run ọba ó yàtọ̀ sí ìrìnà ẹ̀dọ̀ ọlọ́run ọba sínkù báwọn sọ̀hábà rẹ̀dọ̀wánù láàrẹ̀hìn bí àwọn ṣe gbọ́ eléyìí ènìyàn wọ́n dára wọn láàmú Muhammad sallallahu alaihi wa so eléyìí ló fà tó jẹ́ pé ìkanú ara ẹni ìṣíwájú yazid bin arud gẹ́gẹ́ bí alìmáàmù bukhari alayhi rahmatullah bí wọ́n ṣe mú wá nù tíra wọn khalqa af'alil ibad wọ́n ni man za'ama anna rahman ala al-arshi istawa ala khilafi ma yaqirru fi qulubi al-'amma fa anybody tó bá sọ wípé arrahmanu alẹ́lẹ̀ arṣì sáwà nínú alkùránì tọ́lọ́wọ́ bá sọ tó bá gbọ́ yé ní ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà tí àwọn ordinary people àwọn ẹ̀yà aláta iye lépo àwọn eléwédú nkankan mara wọn ọ̀nà tó yàtọ̀ sí ìtàn fi gbọ́ yé fàwọ́ jàmí wọ́n ní ẹmọ̀ pé lára àwọn ọmọ lẹ́yìn jambun sọfúnwán jambun sọfúnwán òun lásọ pé àwọn ìròyìn ọlọ́run ọba ó gbá gbogbo ẹ̀dà oníkòbálákáì kò yẹ kọ́lọ̀n bá kóròyìn rẹ̀ pẹ̀lú nǹkan báyìí kò yẹ kóròyìn rẹ̀ pẹ̀lú nǹkan báyìí torí wípé kò bálákáì fẹ́rí gbọ́dì tó wá sọ ikú arrahmanu alal arshi stawa ìtumọ̀ rẹ̀ ni arrahmanu alal arshi staula ikú ọlọ́run ọba ó padà wá tẹ́kì control aláràṣì ìyẹn ti yàtọ̀ sí nǹkan tí àwọn ẹ̀yà alátẹ́ iléwé nǹkan kan tí wọ́n gbọ́yé so in tí wọ́n gbọ́yé òun náà ni pé ọlọ́wọ́ bá ń bẹ ní òkè ọlọ́wọ́ bá ń bẹ lókè gẹ́gẹ́ bí a ṣe padà máa mú àwọn ẹ̀rí wá lórí eléyìí so jàmí irú èèyàn bẹ́ẹ̀ àti lára àwọn tí wọ́n fọ́ọ̀lù fún ìròrí jambo sọfwan òun lẹni tó sọ wípé arrahmanu alal arshi stawa ìtumọ̀ rẹ̀ ni pé arrahmanu alal arshi staula ipi ọlọ́mọba tí ó tẹ́kì control aláràṣí náà ṣẹ́tù zaibun tèmi aláìrahmatullah wọ́n ni tó mọ̀ sáwà al'arṣ gbọ́lọ́wùn yìí ọlọ́wọ́ bá lò fi síta ti ma wà bí a ní ayé mẹ́fà nínú al-Qur'an al-Karim nínú suratul A'raf nínú suratul Yunus nínú bákanáà suratul Furqan suratu sajda suratu hadij sọlọ́wọ́ bá lò ní ààyè mẹ́fà yàtọ̀ sí gbólóhùn arrahmanu alal arshi stawa gbólóhùn súnmà stawa alal arshi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lò ní ààyè bí mẹ́fà nínú alkùránù kìrí so káwà sọ yí pé rẹ̀ ní pé ọlọ́wọ́ bá ní kọntrol lórí al'arashi eléyìí ó takò ẹ̀tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n bẹ lórí rẹ̀. ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyam dájúdájú ni ọjọ́ mẹ́fà thumma stawa ala al-arsh lẹ́yìn ọlọ́mọba subhanahu wa ta'ala ó wà ń bẹ ní òkè al-arashi ní òkè al so olùgbólóhun istawa ala al-arshi lẹ́wọ̀n eléyìí nínú suratul a'raf nínú suratul yunus ọlọ́ọ̀bá inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyamin súnmà tàwà alẹ́l'arṣì dájúdájú olúwáyí ni Allah tó ṣe yí pé ó dá sánmà ó tún dá ilẹ̀ fi sítàtí ayyámi láàrin ọjọ́ mẹ́fà súnmà tàwà alẹ́l'arṣì lẹ́yìn náà ó wá ń bẹ ní òkè alàáràṣì nínú súrátù Ra'd ọlọ́mọba subhanahu wa ta'ala قل الله الذي رفع السماوات بغير عمل ترونها ثم استوى على العرش ọlọ́mọ ọba òun ló gbé sánmà ló gbé sánmà méjèèjì ló gbé ga bèèrè amadin tarawunaha tí ó sí òkú kan tẹ́yìnrí tó gbé dání thumma stawa ala al-arsh lẹ́yìn náà òun bẹ̀ ní òkè al'arashi ní suratul furqan ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni alladhi khalaqa as-samawati wal arda ọba tó dá sánmà àtilẹ̀ wa ma baynahuma àti tó ń bẹ láàrin àwọn méjèèjì fi sittati ayyam láàrin kí ni ọjọ́ mẹ́fà thumma stawa ala al-arsh lẹ́yìn náà ó ń bẹ lórí al-arashi bákanáà suratu sajda ọlọ́wọ́ba ni allahu alladhi khalaqa as-samawati wal arda wa ma baynahuma fi sittati ọlọ́wọ́ ọba òun ló dá sánmà tilẹ̀ àti tó ń bẹ láàrin wọn fi sítàkì àyá láàrin ọjọ́ mẹ́fà tó mọ̀ sáwà alẹ́lárṣ lẹ́yìn náà ó ń bẹ ní òkè aláràṣì bákanáà nínú suratul hadid ọlọ́ni walladhi khalaqa ẹni tó dá sánmà tilẹ̀ láàrin ọjọ́ mẹ́fà ثم استوى على العرش لينا هو بيوك على العرش سليم تشهد سامي تيمي عليه رحمة الله تواني فاسي إنبا توان صويته بلو ثم استوى على العرش قلن وبالو في ستة موابع نياي نفا سورة يعرف يونس رعد فرقان أتكني أتساجة أتي الحديث apart from al rahman wa al arshi sawa tí ọlọ́mọ ọba lò ní suratu tọ́ha so eléyìí àátú bí wọ́n ṣe ń túnú èdè bá a ṣe túnṣẹ̀ mírù wípé ọba tí gbọ́rọ̀ yìí ta túbọ̀ sírù ní ọba tó ń rí na àátú ìsáwà alal arshi náà pé ọlọ́mọ ọba ń ṣe kí ni ó ń bẹ ni a ní sọ pé ó tẹ́kì control àlàárà ṣe bí ìgbà tó ṣe péyàn báyàn kan dùn kan tẹ́lẹ̀ ó padà wá jámọ́ lọ́wọ́ rárá ọlọ́wọ́ bá ń bẹ ní òkè àlàárà ṣe ní ọ̀nà tó ṣe wípé ó bí fi ti rẹ̀ ìkanú àwọn oníbídíà àwọn tíṣẹ́ ìtọ́ni ti fi ọpọlọ wọn ṣeré ó lọ bá ìmáàmù Malik ó nìrẹ̀ ìmáàmù arrahmanu alal arshi stawa amanka kaifa stawa bóòlù ọlọ́wọ́ bá ṣe táwà yìí bóòlù ṣe ìtáwà bóòlù ṣe ìtáwà alàl'arṣ ó bèèrè lọ ìmáàmù Málìkì wọ́n ni ìmáàmù Málìkì kọ́ doríkodò náà lẹ́yìn ìmáàmù Málìkì sọ wípé alìtíwà ma'lúm gbólóhùn ìstíwà èdè lárúbáwá ni àti fún aláwọn àpèjúwe ike ìstáwà ó lè jẹ́ ìyẹn tí wọ́n bá lò ó pẹ̀lú pátíkù kankan bákaná ìstáwà ilá ṣe ó lè túnmọ̀ sí kí ní kọ́sọ̀dá bọ́lọ́wọ́ wáyé tó pé fún mastáwà ilá sàmà dàti sí à ní kọ́sọ̀dá àkọlùkọ̀sàmà ọlọ́wọ́ bá ó gbèrò dídá sánmà láti ṣe bó ṣe ṣe then ìstáwà ilá ìtumọ̀ rẹ̀ òun náà ni àádà àléyí wàrtafà àléyí وصعد عليه واستقر عليه أو قعد عليه ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá òun ni kíyàn máa bẹ lórí nǹkan kó ló lè túmọ̀ kíyàn jòkó lórí nǹkan so làwọn ẹni ìṣúwájú ní sọ wípé bọ́lọ̀wọ̀n bá ṣe fi ròyìn ara rẹ̀ kagbà abẹ́ ẹ ó bá láàká ìmú kò bá láàká ìmú kò sí tó kàn wá pẹ̀lú láàká ìtìtì ẹ́ torí pé láàká ìyẹni ó lè máa ṣàìsàn ṣùgbọ́n tí èyàn bá ti ṣe ìfìbáàtù tọ́lọ́wọ́ bá ṣe ìfìbáàtù fún rẹ̀ ìyẹ́dẹ̀ sọ pé kí ni aláwájìlín yẹ̀lí majesty ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ìyẹn ti yanjú ọ̀rọ̀ ọlọ́wọ́ba ń sọ̀rọ̀ lọ́nà tó bí fi ti majesty rẹ̀ ó ń gbọ́rọ̀ lọ́nà majesty rẹ̀ bákanáà ó ń rí lọ́nà tó majesty rẹ̀ ó ń bẹ lórí àlàárà sí rẹ̀ lọ́nà tó bí fíti májẹ́sì rẹ̀ èèyàn ti yanjú ọ̀rọ̀ torí àwọn sahaba rẹ̀dọ̀wánulá àléyìn wọ́n fi ànábí jòkó kan máa sọ wípé ìlú òjíṣẹ́ ọlọ́mọba kéfà kéfà stáwọ̀láhù aláàrṣì wọ́n kò ṣe nǹkan tí èyàn ò mọ̀ tásọ yí pé ókè nǹkan yí wọ́n so bákanáà wal imanu bí wájib awal kaifu zairu ma'aku bóòlọ́lá ọba subhanahu wa ta'ala bóòló ṣe wá ń bẹ lórí rẹ̀ ìyẹn ni ò ṣàlàyé fún wa bóò ṣe ń bẹ lórí rẹ̀ ṣùgbọ́n ń bẹ lórí rẹ̀ ìwọ náà gbàpọ́lọ̀ ń bẹ lórí àlàárà torí pé tó bá bèèrè pé bóòló ṣe ń bẹ lórí àlàárà ó ti ṣí gẹ́ẹ̀tì fún ìyànkan náà kí ìyànkan bóòlù ọlọ́run ṣe rí bóòlù ọlọ́run ṣe rí so question ó mọ̀ wá tí question bá dẹ̀ ti wá lórí question èèyàn ń lọ sí oko parun nìyẹn nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ẹ̀fẹ́ máa bèèrè details bóòlù ṣe rí bí ọlọ́wọ́ bá ṣe ń bẹ lórí àlàárà ṣe rẹ̀ gẹ̀rù máa kúrò ìyẹn ni nǹkan tó ṣe ipé yìí ò understandi ní bó ló ṣùgbọ́n ń bẹ lórí àlàárà ṣe ìyẹn ni nǹkan tó ṣe ipé orinlẹ̀ nínú alkùnrán ni ó dẹ̀ jẹ́ nǹkan ta torí pé ọlọ́run bá dárúkọ ẹ̀sùn al-Qur'an ẹni tó bá sọ pé lam yastawi Allahu ala arshihi faqad kafara ẹni tó bá lọ́lọ́run ọmọ ò máa bẹ lórí àáràṣì rẹ̀ kèfèrí ni bẹ́ẹ̀ni tó bá sọ pé istawa ala ó ń bẹ lórí àáràṣì rẹ̀ yẹn ṣùgbọ́n ìtumọ̀ istawa torí pé àwọn àfá àwọn mọ̀bí tó ń lọ na fi ní pé àwọn jàmíyà ní intantraì láti sọ ni pé kò sọ́lọ́un lókè bó wá lọ́lọ́un bá wà àwọn náà náà sọ fún pé kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì bó wá ló wà kò sí lẹ́ bó ló wà wọ́n á kò sí níbi kankan àwọn àfáà wọ́n sọ ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ láàrin àfáà kan tóun nírú àdí ọkàn burúkú báyìí àti èèyàn kan òun náà gbádùn ṣùgbọ́n òun yìí tún gbádùn ju ẹnì kejì lọ àwọn ń bẹ níwájú ọba kan òun wá sọ wípé ìkan sọ wípé ọlọ́run ń bẹ lókè ìkejì sọ pé ọlọ́run ọba ò sí lókè bọ́á ló wà ṣẹlẹ̀ lówó ní kò sílẹ̀ ṣéwájú ló wà oníkòsí níwájú ẹ̀yìn ló wà oníkòsí lẹ́yìn ṣọ́wọ́ ọ̀tún ló wà oníkòsí lọ́tún òsì ló oníkòsí ọba ní tamaníkèyàn describe tí ó exist ọba ní mi rò péyàn lè describe jù báyìí náà lọ so nǹkan yẹn kó dàmú bá àfáà yẹn náà wọ́n lára nǹkan tó ṣekú pa àfáà yẹn òní àwọn míì gan níbi ọpọ́ ìzìn rẹ̀ torí pé ọba wo pé ìsọkúsọ wo ló ń sọ yìí ọlọ́lọ́wọ̀ sí lókè kò sílẹ̀ kò síwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì ìtò ń sọ ní pọ́lọ́wọ̀n exist so just imagination lásán yìí so bí bẹ Allah subhanahu wa ta'ala ìtò kan bẹ nínú imagination ni kò ń ṣe pọ́lọ́wọ̀n ọba truly exist ìtumọ̀ sí pé kí ọlọ́wọ̀n ọba exist lọ́dọ̀ wọn bí ìgbà tí kan imagine kan lásán wọ́n ma sọ fún wa àwọn nǹkan mí ìrò ìtàn mí tí wọ́n sọ fún wa bẹ́ pé nǹkan tí ó exist ní ìtàn ẹ́ ṣùgbọ́n kàfẹ́jẹ́ kí ni kákàmọ́ ní ní imagination lásán kákàmọ́ imagine nǹkan yẹn lásán wọ́n lè sọ àwọn creatures kan fún wa páwọn kìíní kan ń bẹ ṣùgbọ́n in actual sense ni wọ́n exist ṣùgbọ́n kan sọ nǹkan yẹn bóyá láti lè fi pàlọ́ fún àwọn ọmọ kéékèèké nǹkan kàmọ́ra wọn wọ́n wà ní nǹkan kan báyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan yẹn ni kò ṣẹlẹ̀ nǹkan yóò tí exist ṣùgbọ́n kákan fi pàlọ́ fún àwọn èèyàn àbí kákan concoct ẹ̀ ká fi sọ̀tàn fún èèyàn so àwọn jahaniya ni wọ́n sọ lọ́wọ́ bá di nǹkan tí ó exist tó ṣe pé inú ọpọlọ ló kàn wà lásán inú ọpọlọ ló kàn wà ìtẹ́yẹ kan imagine ṣùgbọ́n tó ń bẹnú al-Qur'an òun ni pé kí ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó exist ilé ìní tánàbí sallallahu alaihi wasallam tó fi kó àwọn sahaba táwọn sahaba fi kọ́ àwọn ọmọ kéwù wọn bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń bẹ lókè kódà alálàrṣì tàwà orí aláràṣì kèfèrí ni kèfèrí ni irú ẹni tí ó gbagbarú nǹkan bẹ́ so lọ́pàá tó jẹ́ wípé arábìnrin kan ẹrúbìnrin ni ọ̀gá rẹ̀ ó gbá létí látara wípé ọmọbìnrin yẹn ó wà kí á lẹ́sìn pa ẹran tó ń bọ́gá rẹ̀ dà ìkòkò gbé ẹran kan lọ́nú àwọn ẹran yẹn ọ̀gá wá bínú ó gbá létí ó wá wo pé òun fẹ́ túlẹ̀ lóko ẹrú ó tún pìtì rẹ̀ ṣùgbọ́n tó yẹ kó túlẹ̀ lóko ẹrú fún ó ní kankan tó yẹ kó san kó ṣe ìtú ẹrú lẹ̀ tó mú mi ní ló yẹ kó túlẹ̀ ó wá wo kókó fẹ́ fún anábíwá Muhammad sallallahu anábíwá ní kó yẹn

mùmìní lè kòkàtí sóbìnrin mùmìní ni yìí túlẹ̀ ẹrúbìnrin yìí ta sọ wípé kò yá àfáànú àwọn sàhábà ṣùgbọ́n nǹkan ò dàrú mọ́ lọ́wọ́ kwẹ́ṣàn yẹn ni ó bèèrè lọ́wọ́ ẹni tó pèrè láàfáà lónìí tó wo sọ wípé kí ni ọlọ́run ò sí lókè o yóò ní wọ́n tó bá tún gbà pọ́lọ̀ bá ń bẹ lókè gan kèfèrí ni ọ́ bó wà lóṣù rẹ̀ ṣe pẹ̀lú kwẹ́ṣàn tí ọlọ́jà nìsọ́lá sán bèèrè lọ́wọ́ mobìnrin yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní pé kwẹ́ṣẹ̀tánà bí bèèrè lọ ọmọ ẹ ọmọ ẹ ò gẹ́ẹ̀tì áńsà rẹ̀ ọmọ ẹ ò ṣe kí ni kò gẹ́ẹ̀tì áńsà rẹ̀ in tí ó sọ fún ọ nìyẹn kílítánà bí wá sọ yí pé kan túlẹ̀ pé mú mi ni ẹ̀ ànáti kan fílẹ̀ fún ni torí wípé ọmọ ẹ ò fún ọ láńsà ó approve nǹkan tí ó correct ó fẹ́ ti fẹ́ndì àkídà burúkú tó ń ní ipọ́lọ́wọ́ sí lókè kò máìndì láti kàtọ́ ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ jẹ́ pé ní àfáà tó bá sọrú nǹkan báyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni tó sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ oníbú oníwọ́ so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń bẹ lókè o ní òkè al aláràṣì rẹ̀ simple so nǹkan tí ó yẹ ká mọ́ bára wa fa ní ṣùgbọ́n ni tó ṣe yí pé ó bá ti lọ kọ́kọ́ kúkọ́ tó subject ààrẹ sáwọn òròrú burúkú yóò máa bèèrè àwọn questions tó ṣe yí pé yóò padà jù sínú wàhálà yóò jù sínú ewu so ló fi jẹ́ wípé arrahmanu alal arshi stawa ọlọ́wọ́ bá ń bẹ ní òkè aláràṣì èyí tí a gbọ́dọ̀ gbà ní anybody tí ó bá gbà ẹniyàn kèfèrí ni ẹni tó bá rẹ̀ ló ń gbà pé arrahmanu alal arshi stawa ìtumọ̀ rẹ̀ ni arrahmanu alal arshi staula ọlọ́run ọba ó tẹ́kì control àáràṣí òun ló ń control rẹ̀ ìròyìn bẹ́ oníbídíà أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته